بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جمعكم مترسي كيدا نرقروا أكوي تريما adamuri sɛ mizaniya 14 sari na ashaitani ka bara no lalinte hon laruba wuciri no gunu ya magarbi na isha binni de ya asibi mene chini er mena alfa ma war gun ko ga cen jirma sheikh ahmad gunu rifa'i amene guru bara a nari an kai ko baro ci la girmantewa kan gace bugiyatul muslimin wa kifayatu alwa'izin wal muta'awwizin deya tiradi nana cingoron na nari hon irkwe kwe beri mene bakasine kuna damasi an baran goron nari to sadi iriyo bongo masuka kake almazir la loyo aganna ngar tuturi ngoro agodowo hili amoyi kutenna nabayo hekar batemu baro yo zangan baki recherche ner ko kwete daka ama hin sarse awi daka gari kan ngaba a hin hinsano kamusun kana recherche te guna ngadi bongo bara didi no bal irmon don na bari ngora wo domi eh goddo enna enna tama de toñi amma goddo fono ka annabi muhammad sallallahu alaihi wasallam nga ajina ka goro de yarke narmin alfajir mani na ma gisi goddo fo ka adiya goro de ya ho eriyo bongo kamuna ba ho karna to nindi gono gono kuna yarke ke bir maka ton nariyo nindi min alfayo banna de heika na ngartutu ka goro goddo wona den cɛri yo bɔmɔ mɛn alimasi tɛrɛ ye a mɛri mɛ k'a de alifasi de ya to sina sada da na te jamari ko e mai kitan bon kanu irko ko e bir ma ye tikite irko na bani na alafiya irin su faji kuyani mo ka ya sirbate irbate no zanga research ngano irba karno bongodo bongodo angbene lokoloko yo na angbene free free ko yi kar men alfa delle bongona cin ko kania irma batun nan ngadi tere irkwe mai kitan bonka ne da ya ho babu ka kuna iri tunu nano babu zammu duniya zammu zargi non ce a duniya duniya irkwe masu gurke dan duniya yau den ka ki zargi yau nano mo boro tuhuma kogon aibin tawa na haifo kan te ka burjini suka te da yi yan norkwai kwai beri a gono ko duniya zargi ko ga ci o mumin yo mo kuna mabeka an ci haifo kan bozura banna bal duniya men na me kurben na halitta no iriganna iriganna non na duniya halitta amma ngar na haika ganna nariyo coro halitta nam ko haikan halitta sai kare abin na barakar batu aga irkai kubir masu tarsiya babu di kuna na aya hinza kan kai ko gunu suratul a'la da mine ban maki sabbih isma rabbikal a'la sura di kuna ka gunu ko duniya zargi a baru ban nan gari ka gunu hadisi fofo zanga hinza kaga irbar guru sheno wote amene sinti aya di kuna inor ko bir gun ko ci aw alfadi ci qala allah ta'ala iri pe zati be rikeci بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى آية وغنى سورة سبيفنا أمانا سنترك آية كان جنا آية وسي أغنوكو مؤمن يوسفا باريتنو kati warkayo nambineyo gayani ka kai ka ganai norkwai kai be rise he ka foru bongo a borodi na ka kiro aflaha qad aflaha man tazakka wa zakara isma rabbih fa salla na bara he ka ga norkwai ma sharka kewa kotura abaru banna na kula yun na jingari ula yomen na me groupe itiki domun jingar pe ko barano ala ka bimana connexion tam na lor pe pe beri binni agana annabi musa alayhi salam kay nor pe pe beri hanu sinti kan na dia terezu managa erpe ki aseno wa aqimis salata ifa ganna ngaki le zikiri jingari ke ni o deidei ko kulayo nara ko ga te a wakati kuna ngani o nana suyo bongo ana no hen nani shakani connexion mo gono dende ki iri kwe ki fo atutuno amma den na jingari lalani na kai kan kambone kunon su duwa war ka bunka kai kai bir marte war ka yumbu na jingara wakati kuna der ba kuna moso so kari senyo ho cinji hillino bi ngar na magarbi jingar na tungu kuna ne o 19 15 amma ho ka cinji hilli 19 mo 5 jibon bor'o kan ko wasana. hele disnoy ba ci fo jinje tutuma bara hay kan jingari wallahi anate inna salata kanat ala almu'minina kitaban mawquta hajinga dikere gisiyo na wakati no bin na ho sakani asute densiyo mate zanga 20 minutes ngadi suta bakate da ba 1 minute ou 2 minutes no de ya kari gbe gbe be na mu'min yo sifa nan mene binegeni yo kan gumbo ngogeni kabara hay kan ga norko e mashar ka kai wa kotura abaru bannangan kulan nan mana jingar yo na ke bal tusiruna alhayata dunya qira'a mani fa kuna bal yusiruna alhayata dunya kaji a an hunu no se buru wo senni mansa botago senni na kan no se ngoy no men warka yo choro tusiruna alhayata dunya no bara heita duniya no no fi sauka lahara nan subhanallah irko ma sutari seya ki bal yu'thiruna alhayata ad-dunya de nchi cheferio no ngoro ko senya chefe ngoro ko senina cheferio choro na dunya fi kala hara yeti kamu domin faga na duniya kere mutu ko turukuyo nse to abana nor pedu ko ci wal akhiratu khairun wa abqa basinka lahara na kere ya bisa na bine ya badawwama duniya kere mahma talat fahuwa kasir ba meta gai wallaha barano kene a ganin annabi adam alaihi annabi nuhum alaihi salam dawa tiki ka na buro dawa ngan nazadi warkan nazadi a barano mil an moishin kanki irka ki wala bisa fi fi فلبث فيهم ألف سنة إلا خمسين عاما جيري تبوفو كاسين نويغونا تيادية نفسا سنكانتا كان داوا نغن نزا أداوا بنا كان نهلكا nga yei ka dawa warka ki roza se de ya jiri nyomina te hani ka hene na mete ndiya duniya hunu bara ngeime ngonu warkayo nge ngachi abara no zanga mbachi nga wuro na jinjire mene fume sinti ko hunu na afume hinkante jiri haizaka kangatena aga na me bame kurupe kan na turani hanikane na kariya ka turani mane kam labista jiri ma jembo ngote duniya dikuna no wallahi no yawman aw ba'da yawm agge yo duniya kuna ba jirizon fona agbe don ta kino journée guda fonorte wa imma haika bara zanga june anato june zanga za la shari ko kuyi magarbi haika zakan na. den na kwe karikaturani za gusu kuna abota mano bichi ni kanyo kanga kanidi chifonga no ngolo ko asu be jiri dubu sare gusu bongo bongo he boromba ta kuna bisa annabi muhammad jiri ma jata kuna jiri wedu chini hinza ama jiri ma sare kuna jiri dubu fon na zon ta na he zaka laban ciya annabi adam ni alaihi hele ho agolu sare gusu ndar pe hen nani bongo kar gun ko duniya gare irsu to duniya ga hey kar bine bate sare gusu ako kabisa hey kar bate duniya ga abaru banna maka ko kuguri ha duniya sinni nano ndiya ay kar pe gunu ko cirise qur'ani ayo kuna idna e ngadi jisiya kammu ya ko duniya gare da dumba te bor fuma duwa duniya da annabi na sahabiyo din nan nabi annabiyo di adumba duniya duniya murfasikan da duniya nan duniya nan in lizaya kan mo lele wallahi intum no ko bari hasaran terbe masu terse ya irbaji inna hadha la fi suhuf al ula bayani o ka barar gunu ko ga tanu se hodi irga ka talu ummo yo kayo nkaka njina kaka no se di ŋmɛnɛ tile yi kunna ŋmɛnɛ sohofi yi kunna ntile yi kunna de ka kpaare yo wa kuru n'a kuru no ŋgongo ma yi ka ko i ka de n'o bɔngɔ ba wa ka ka o ka gana n'o halakara de bi ne n'o mani wati bɔn kaanu kad aflaha irke mai kitan bɔn kaanu de ya inna haza la fi suhufi al-ula suhufi ibrahima wa musa tile yi kuru pɛɛ kan jina hele ka marigan na annabi ibrahim wani sohofi ka kana ngano cinci somyo atama faransiya do kamme karu kana ma annabi musa be gbe fo ci annabi musa alaihi salam akana tila mani fo ka kere na bara atawra amadin ka ke atawra tila kari gbe gbe be rizumani annabi musa sena akuno na mani sharia kuru pei gono to ibaga nano irgbe gbe be rina annabi ibrahim na musa fisow ne wo e do ko gun sen niten se irse basin kan nabi fo don jina se de mete annabi hin ko wo alayhi assalam in ko ko gunu no ulul azmi kuna boro kuna annabi yonor ke ke be fiso kan bisani halita ko annabi kuna ngar pe na tiya yo fiso kan bisani annabi yo kuru pe toro kanon nan tilayo in nan tilayo ciloyo kabinen zumun barano guda zon fo na taci warkayo qur'ani nan senniten barano guda marje guda taci dabu a taci annabi isa ka na injila na musa ka na ataura na eh, eh, dawud kan na zabura na annabi muhammad sallallahu alaihi wasallam kana alqur'anil karim to halito di kuna denbaji ayo diza mbara no guda waran kacinigu karbe kibir na sennite alqur'ani kuna آدم نوحا إبراهيم إدريس وصالح أيوب يونس وسليمان شعيبا لوطا إسحاق ويعقوب موسى هارون وإلياس عيسى إسماعيل وهود زكريا يوسف واليسع ذا الكفل ويحيى داود guda waran ka cin tacina a cin na ka nuna mama ngano mai muhammad khatama rusulullah irpe ko beeri mene jiyo ka na me winna ngano mene sanjina mangana na me winna ngano guda waran ka cin gunte ka alquran nan sinite guda waran ka cini buyo wa kuna a ka coro irpe nan jirman no kan bera ni ka kurbe ngano ulul azmiyo ulul azmiyo di mbara no gudagu ngmene sintenga no annabi muhammad ahin kantenga no musa alayhi salam ahin zantenga no ibrahim atachinte ngano isa kokoro ngano mai awo nuh nuh alayhi salam coro bara no ulul azmi yo irkeke be nan jirma ma wono ndị a ife ga narikpe na mfiso kan bera ni bawacin ni kurpe domin coro ya bara diye kuna warka yo coro kai chati nan boro mene chefiri tere kadi a tere di tora ni mun kan norpe peberi ba no ya di azaba kabisa di a cin ni annabi nuha alaihi salam aji inni da'autuhum jihara ana yuce yobuyo kuna jinde bare ngane waka waka alban nama nga ye israra wato tuku tuku yo suku suku chini da gbe gono afu kuna jifo nga masallama ga aga nkin annabi nuhun kpekpere ya hilan mati beni nara abu mazaka pe furuboni de mo bo duwa bani ka bo ngota tani semen dikuna nyeka dabun na dawa alba kan ka bijin na ran nan ci aci ba nuhu ifo bon ya gonun gano da in su guri bon ofe irkir suza meteno de den na hon na gonu ko kaci fo in cin kan kan menje wo sano kan nuku su in hango kuna nduko gonna kun tu shege shege foyo makunjoji zaka da abun bon oyo ga mansa nabeyo de hanga sigono ko ma de mo gono ko guna bodi ya ya shika me gono ko yo je ambe he ga no go go sini to monsu na mo mo ko be alfa jiri dubu fo ka sin na wegu na annabi no hum gon ko takri shehan ka malaka jibril ka ja san nama <laughs> ndi boro weji ni hinka o ka juro na jimino nse mbanna ba boro kan to su tonton anti boro kusumuso ma ina ki ah irka gbe beri bono ga den na koyo hai in koyo ngane bongo fute cintunno kabisa mbabe yo hama yo bongo fute matunu kabisa koyo de anindi irka den nan nam boro wai kini hinko nye kan ka bani fa ase gannani la tazar ala al-ardi min al-kathirina dayyara hay ka gun mare man kurpe tu su ganna wa bongo ka kana se wal kayo turo bacimino afa nun karikpe kpe be nga to fani zumani na annabi nuhun buroga duniya hume kuku wo banna wa haifar agun wazun na an ci waka jingar fa an ci waka meho fa an ci waka haifo la ilaha illallah muhammadu mun shini ndiro la ila wa shaida ka ka kpe fo sikam babo tan na timi fasidir ke curuna ma nga halaka wa duka kanga diya wahala ka takadimi annabi nuhu diyana do annabi ibrahim anwen ke ton na zaka furu ni no alba kpara kuna kpara jilla kuna ni ba me ba ni kparo de bo fo bi ne hun ni ki fo yamba he ko he ko he kpara jilla kuna annabi nuhu ma ena eh, ibrahim alayhi salam ke sin na ba gbe guda fo ka bara aga na hani ga hene ngane ma dugu fe kachi waturi cheji ma annabi ibrahim tonu natkwe bochin ko ga gbeite a andiya burugun ko bisa tutu man no kwe no majiri kwe turi chejiyo subazi man nabi ibrahim tonu turi no ri kwe kumoya anti saya irin bisa amma agbeika kunu ko tenam ti ko kabisa nga annabi ibrahim alayhi salam ahuno kuna shirku dimi dimi kurupe no chere wazu a shirku kalite si. ka hon ba ke ka na bara arsilamu coro gai ko gunna mene barnamaji ka di hani ka hinin ka ka mo ka ya sin bara dite na se irpe mai ci bari mene atini ndi warka yo coro boro shewu no mbota ana ngwazu warka yo coro wenu no mbota nga na ngwazu warka yo coro handori anze no mbota nga na ngwazu warka yo mbara tarika anze yo cijani yo nan takataka yo ka sare yo no mbota ho yo ngana wazu diya ceferitere dimisi ka annabi ibrahim alayhi salam cerena kuɓe nara kabine kan wazu alfa ga konni bongo anci ho he kar ga yeyyo irpe mai ci tan bonkani zanga yano annabi odi kurbay der bano mfaji yo zanu se yam bongo dia wahalo amman na wahalan na fitinan na nawiya di kurbay kan dia ngan de kai chati ka sengo choro de dia tere di karpe nan samman na sin matora ni nunka fe be riba ngam bine na tora ni dia ngano pe pe be nan fiso na jirma ne wo do nga gunu ko asintiri sen nan bongo mai nan bongo ngano annabi ibrahim alaihi salam imani wo imani pe kurpe adindin yu haya ngano mai النبي إبراهيم عليه السلام حتى النبي محمد صلى الله عليه وسلم أكايو بنر بيك بي بيري تينو فبهداهم مقتدي كاكي ودندن النجرو كان جندي ناكي لقد كان لكم فيهم أسوة حسنة annabi ibrahim na zamani boro kan na kin maniji curo mana loyo kuna nan ta yo kuna dindin yo kasi ne kirci gonno sai ka deno dindin no su hasarate aga nan ni bongo muhammad sallallahu magina ka dindin na mana al'umma mu ta kai de yamma kana ma ne wado walaha na ci ko abaru banna ulul azmi yodi kuna kokoro ka ka annabi muhammad marko ka maino musa alaihi salam domin annabi musa ban na kifono isa alaihi salamu ta ndiya ngari ta kai beri kana ne wo ifa ganna domin yahudiyon nan nasara yo a nkuru pai annabi musa alaihi salamu ta yi amma nasara su annabi musa ta yi a ganar kai kai beri kana wallahu ta'ala ala irkai mai kiba irmina jini ka warse wa qala rasulullahi sallallahu alaihi wa sallama irka diya kazin kan da yana yo tabbato ya ga a ce hubbu duniya ra'su kulli khati'atin hadisi wa irin jinan na mani hukunsi a baran wa hadisi do'insi ba yabe yabe ka boro su hujjaten na ka boro su hujjaten na de abara chenniyo gaddama baka de boron baka kana dalilin su kan hadisi o domi de kana hadisi o in kana ran bongo bongo na kan bongo lisayan na anamani maboro wasinsi kaboro koden ta wannan haifato yukuna ngano fadailul amali yukuna in kana hadisi o to de ya hadisi di albani cika barano hadisi ba yebe yebe kan su baiten su hujjaten to ifo hadisi digono koci kaki rasulu ci sallallahu alaihi wasallam hubbu dunya duniya ka kunar gono an bakasine na ya kai ko bari rasu kulli khati'a dare kurpai kan dia boro dare duniya wa kuna a bongona mene bongona dare kan dia boro dare a duniya hunu kuna na mene adini dini hunu kuna ifa ya ci saban dere e yoka ya ci saban dere mene bongo nono duniya mene bakasine jamari ko ma torse sari dem bam maguna bor fo kanga hausi ko ga kabiyo moso kali ko ro jingiro kuna bor fo suse ni sem bongo bembine kuna ma mo fur kaguna wallahi subara adini mene hakikam ko ga nanon gonko ga kabiyo amma duniya mene intere fo ka bɔrɔ din ko a bara n sɛ zanga bɔ di ya kpe ko baro n sɛ sa maci nim na an kɛrɛ di binni to a kana nɔn bɔ k'a kabiya i e ma nɔr fɔ kan don baduwa n ka na n zamara wa i e ma harkusu tɛrɛ fɔ kan don baduwa ko n n ka sini ka n ka n ka di ya nan ka zama to n ka a bana ma dɛrɛ abdullahi bin ubay bin salul rasul munafikin madina kuna ceferiyo ŋmɛnɛ bɔn ŋɔna ife a na dan ce filtere di munafiki ubon mana ife a kya sai ngadi sabu madinan zai nze miyo no ba gina hinka awsiyo na khazrajiyo nan duko bara no nyafa ba be fonzeyo den bine ba maki ba kene na ba be de yan kaifo madina kuna aje narpe ba na jina kokobe yanu nga hardi sei bor foga nga wal ka ko be bara awusino nga wonyo ngo bara hazraji abeni ntako biuzano sekuri munu china digane sen ninyin to ganna sekuri munu ho ngudi kuna non chinko gunu mo ka bo kurupe warka de ntuna cin hini kan ceri ngano abdullahi ibn ubay ibn salul ka se nirgun ko tan museo munafiki yo de hanika hina na meke afo kakin se to hongu yoka kuna kuna ngondi nan sada wana nan garika awde irban jisi pe terreno irban jisi pe terreno de na buya ko gunu ni abu halli tebse alfa shemeni yodi kuna no annabi sallallahu alaihi wasallam na hijrata ka hunu za maka ka gana kite madina ah, sada annabi bo gono madina kuna mbolfo mani bo hukun site alfa nun kan abdullahi ibn ubay ibn salul mana faji yeti kamuna da ya jirma wannan kwai tere o ka don bon mala a ribuyo ga zamani di duniya gilla kurun mu ga ma ke tarihi kuna nga na zamna ya ki walahi wallahi nga dare ko annabi sallallahu alaihi wasallam kabiya nun ka munafin si sintin kuna na din kiya maka munafiki si in man bara keferino wa in man bara mumini a hinzante si madina no munafin si sintin irkwe mai kibar mana adini to kyerɛ ŋmana munafin si yaatɔ uhudu hongu anaboro wachinsin kaji ya ahla yatiriba no madina boro la muqama malakum no shinna goddone innama muhammadu gono ko no fofono boro wa kurpai no tusu hay kere gono ko bere ko ye madina na o ni kamba hunde mabeni makai ne wodo alfa kana wachinsin na zama beri fo bere kaye an su faji di kuyani do man jiri faji na hanin dido alba o hundu ho ngu hane di non na sahabi tu tu mawi hamza yo na me me yo kanu ma boro circi circi wo kurpei adina salamata re kuna ho ngudi kuna non nawi ifa bina ya kinga di sabu duniya baka sini ka don abdullahi bin ubay bin salul mere bine kuna ka ka ko annabi kabiyan na kasin man na ka na to a na ya kisa du hongudi kuna non na nabi sallallahu alaihi wasallam garen akwai yore lokozeno fa kuna kan naka ka nga keferi na beri ka hinje tati mo jene mena okuru be cheri cheri o nga dinon la zebu na nga na beri go si ga nga piri shelle hongudi kuna no ashaitani akuwa akikutila muhammad na muhammadu wi eh alfa yu musiba wa ayi musiba ifa bini ana hewa okuru be hei munafinsi ifa binana munafin sidi hay munafin sibara hatta yino abara tarsino iba ana hay duniya mane bakasine wallahi kan goro jinjiro kuna war kan ba maguna kadiya war kan kabiya yo ce tutu masu bara dini mane borobina nyima no demba kabiya makabiya ri pe demba ba mabari pe dana ka kai ko baro ya hasarana n duwa duniya kan gunu ko gare arsilama kabiyo bine bara no cefiritere sadi laharani nzam zama bal tusiruna alhayata dunya dina bayani yo kurupe banna no arsilamu no yadda kala ka duniya fi sau kala haranam anate amma banna ya be kwayo ki hadisi di abara no da'ifun amane tayo hele rasulu don ga abara da'ifu amma cine ka aguna kuna cine dina abara da'ifu igwe mai kibar mena jini tayyib hadisi kan na kabanna wa qala alayhi salam na irkediya ka zinkai mato aga ayi kaci hadisi wannan takitain wa za abi hurairata do ad-dunya sijnu al-mu'min kati duniya wo abara no sarka anama mumini kerese irko mai da mumini yo kuna wa jannatul kafir kado ko bara cefericere mene aljanna duniya barano mumini mene sarka, nga adu ko bara cefericere se aljanna a gannal heri kurbe ka cefirina te a banagon nomani duniya amma lahara a sinna bana fo arsilama cerabine mumini hen no nano warga cere gbeite duniya kunar kai kai beri ma bana fo jina na se laharan ka kai kai beri ta se nano aljanna kai kai beri margumi ifa ganna duniya bara sarka mumini se kasi man na ka duniya kere hunu non na bine ba bal ni kan su ba bine ban su ma duniya wa kere kane de ya hekayo mbine ba ka su boridi di nga na sharia kere ka ake ise hei sunte mbongo koto bongo fei sumani na albayo me a baciri kuna ne odo ka miziki sukani me a baci miziki sukani azin narka miziki kani kai miziki jin wuro boro ga ya su annan ka wullu zama kuna ntama ma holokom de no na tabaka dia to miziki jin kani boro ga amma tokon na shi bika ko zuru bare kuna tan ni miziki zuka ni adugo bare no haramu jiri ka ko fi olomi de aka bene ganna kuna borma je abu tere tutuma ifa ganna na miziki kane ya marshinga ya mondon naji ko fi olomi de ngana marshinga ya hanika hena aka marshidi ci sabu non non sadi ba jimi jiki suka ni wallahi sabu kurpe kani no a ganna sabu nan yobo mo suru bukatan e sin na surun sun hin sabu na india deya hayye kan bi ba ko dinniya ga kan kai ko baro e muharramati yodi ngano sharia kere ka kin kin ka kin sai bosi bongo fe sunte de sai magari a bar zangan gono gata kunano a bar no zangan gono sarka nso hini kambine bate moso kari gonko bayani wote sari kan je hini kakana yi aw za 18 na adabu ko ikpe ma torse sari na batu muyo aw za 18 na adabu afo yo gono ni ni don narpe mbo kay yuno ba ba goro asu ga goro anti sari kana gono ya to zanga ya no mumini bongo he fo yo gono ka bine ba wallahi imani kan na ce na kaci mumini di nga ya ga ganni an yayo di te Oh, alifa ye kuru bɛɛ ka n'o man waazu de whatsapp bɔ de tele ye kunna no nari kpa fɔ si su ba wendiya i e jire pɔnpɔnyo di Oh, alifa mɔ y'a diyan la san san de domi jɛrɛ y'a bɛ nun kan ci magunna ka wo bɔ bori ye kunna na ɔ oh, n'o ye su diya kɔni. bon a jindiya magasin yo ya nari fɛ ko tama zanga e kɔrɔ ni ndo ni ndo na je kɔ eh e pe me kita bon kanu sharia kere agun chiba nun kam ba wo boro gunanna wallahi ba hei hei yo banna den ka nin yo guna semba ma susu bi kama kane di alfa yo turu ya hei di be ka bisano amma alfa su hin ka di te ifa ganna imani di ka guna sai dai ya a duniya hunu bara sai no zangan baji sarka amma kèfèrí kẹ́ ni haika bin ẹ̀bá nánà tẹ́ afara aita mani takhaza ilahahu hawa nso ma furuka guna warkan nga kere na bin ẹ̀bá zakati anorpe haika bin ẹ̀bá kyase haika bin kyase nga diya bara se halali haika bin honga se nga diya bara haram ke basi abine abinedi abinebadi ganoyo abaraka kyase zangar pe ganoyo na to de ya boro cereya ka kai gogono yo mani jahannama ri kai kibir mator sesari hadisi wa barano sahihi ka gunu muslim kuna asari kuna demba yei na labari takite ka beibe fo kanje ibn hajar al asqalani a barano zamani di mena beibe beri nga na fathul bari kanu cinko manje fathul bari di hadisi tila beri di nga na ashari to domin muslim a gonna tila sahihi na buhari gonna mene sahihi to da yawar ka na buhari mene shari nanon cin goje fatihin bari ndiya warkan ga ce na muslim mene shari nan ga jama'a do imam nawawi na muslim mene shari to heyo kurbe gano margo gosi no se nun kayo lukin ko gun lokati lokati ko gana irbe kwe be mar kurbe to yanin batume yo takayo to albani chere irbe kwe be ronna gomini no almani duniya wo kuna almani gona no nga su ba jibi abin su ba boto abin su haram ha yano de ya tunu ko hunu zanga ya kan be ho irin mai president idan gono ko bisa escort non cin ko hunun na di na ko ya kira cin ko hunun na escort warka yo beyuta beyuta warka yo turo de gana non maruwa ka duwa damme ngana ba mai de gana zamani di nga ya kai ko bari qadil qudat ngano alkari yo ngene bongo e kan cin ce irin tribunal yo kuna procureur ne di alkali yo ngene bongo na misra ganna kuna zamani di ibn hajar al-asqalani ka sinir gon ko tenu sewo a cin ko darin na misra yobuno da gunu ko pegbe do au da gunu ko ye ko te san dari yobuga yahudi fa bonni ni do ka jina cin ko nera abo bo ka jina ra din da mete asa bo bara zan ma ko ka metu sa ga de mete na ko bo di anyari yo ka ji ka yollo tuzu ase alfakin ko darin na zama di kogeyu tungu chirichi anji ho el tungu ga mm, mm, tungu chirichi nana ci ho alfa banga be alfa gon ko dari nga anan na zama kurpe kaji nga banga masili nan men alfa na keni nga kai a ci ya imam imam aba man ha sinni fono sinni ka gun na man ha nano ka yakulu nabiyukum no mana nabi iri maka ci iri mana nabi bine no iri kai mai kitan k'a ne kai da mana al'umma kuna iri maka ci ba a duniya sijnul mu'min wa wa jannat kafir no mana annabi k'a duniya barano zangan baki sarka mumini se ko baro zangan baki aljanna teferise moso kan kai wo den na hen na ni guna me anyi man na sharkan je na le man ki taban ni anyi man na sharkan je domin ya ba zan ma ko kametu sunga na ci to de na kane na bewa na escort wo kurupe ka gundum den tun ko bisa sadi marsano ngano nchika ni gono sharka sadi heika bara boro chene hay fosi aka me bai fa ba su ni kata bongo se ba me adi ba me ka di abe ka he wo farantena bara sadi maji hey mena duniya ka kuna guno bara sai zangal janna nal bati bala bala nama ndin na kane ka kurbe kuna he guno dir be na ga mukatara ta sai na tabbata mena imani wo ga he kar be jisi ko ga batun aljanna kuna asu mane shin na he ka guno ko ma duniya wo iyabine no warga kurupe a cheferi ba hali fo kuna ka kai ko gunu hali ka kuna gunu di zangan bakin hali o ceferi mene la hara gunu yo fu ka kuna kai ko gunu abo bara se duniya wa mene hunu yo ka kuna don gunu abo so ya sen na heka kuna ba ka kai ko gunu lahara deya warta de cije kuru bai hali ka kuna nguno hali di bo bara seno aljanna ala harke mana gunu kuna ka ba wadi kai ya tim kalfa guna ya kalfa na guna ya ka ba bon fo nga ngaje ashhadu an la ilaha illa allah wa anna muhammadan rasulullah lalle ana shaida ka ka kai fo sika himan maganan na cimi nga annabi muhammadu abarat kai tanno ko bar ya ciya aba nun ka kere tuba na chimi mena tubu kana ara ka ye banna ne wa bor ko jinki yahudi bon ko na islamu yugo bala tutuma amman tiki si barano ga bitaru he kar qur'an jina e ikwe mai kitam bon kani to hadisi kokoro kaga irba kai ha anji kokoro na ba وقد روي أن رسول الله صلى الله عليه وسلم مر على شاة denki rawa kajal badi na hadisita amma denki ruwiya nta warkata majhul na na kirse hadisi disin dinon ba majirse da ya qad ruwiya akikam ruwiya anna rasulullahi sallallahu alaihi wasallam marra ala shatin maita hanfo annabi sallallahu alaihi wasallam dari ke buku foga faqala tongachi asahabi yose atarawna hadhihi shata hayyina ala ahliha aji ab ab atama n'o de beika feji buko asin na jirima fo ana tohei fo fɔ wali k'a y'o nka k'a furu ne wa sɛya kɔɔlu n ka sɔhabiyo di kunna a tutu ka min hawaniha alqawha kaci me asin na jirima fo ana to hay fon se azan ka to yo hay fo di ya ci sabu muso ngan na ka ka ka furu ne ne do mi da don gon nan se importance wa don bogon man no in se fu kuna de ya kana to hay ga na na aka ka ko suya qala ngar pe di ya ci sallallahu alaihi wasallam والذي نفسي بيده a zeino seno na kai ka kamme a hunde gono a duniya maza ana kadi da doni a duniya ahwanu ala allahi min hazihi shat min ala ahliha aji in norpe pe iberi do deri ba duniya ne shi kaki duniya yayi ko hatta jirima jirima ka feji buko wa gunna aborose wato feji bukodi yeyi kogo najirima aborodi se kabisa jirima na dunia inor kwai kwe biri kede do deyano walau kanat dunia wa hangadan de dunia don bara heika تعدل عند الله جناح بعوضة, بعوضة ما سقى كافرا منها شربة ماء kati de duniya don na jirima ba jirima di cene kati yin to ko baro zangan baki soboro fata da don irpe don su nam kefelima bahari ko fo ham duniya wakuna de duniɲa ŋmɛnɛ jirimadon tɔ b'a sɔbɔrɔ fata i nɔrɔkɔ i pe beri da cɛperi don sinna a ŋma bela ŋam duniɲa wa kuna ama ka duniɲa sinna jirima fɔ a sinna bɛɛ wo a na tɔhe fɔ i nɔrɔkɔ i pe beri de ŋana na tami kurupɛ sɛ de n bara cɛperi n m'o bunzam i nɔrɔkɔ i pe beri mɛ di bakura de n bara mumini n m'o bunzam a ma lahara ni an ka kpe wari ka gana ka imani kɛ gan dɔ ka ka kuna kawar ka chere mara he ka chifiri tam nawiya kunar ka ke bir marci won nawiya der mo be yo ka duniya wa kar ko zura banna il faut que l'année prochaine he bon ma lole mali il faut que l'année prochaine ama fu chini il faut que l'année prochaine ama we hin kanteza ayi wo kurupe ibara duniya mo ne ka ne no nama aji nama <laughs> ndi de we hin kanteza demban fujini demban mene ailanda di mali wallahi ba mo karfa ya kini shin mali madu ko hunu duniya wa kuna in na ba aga nari kwa jiri kurbe baran ngar yuno ir kurbe barai fado ce ferin na mumini kurbe domin ba ganna ana buyo kaddara wai kurbe gano in ban na ban ga bu arziki gaza ga gijin sai duniya wa kuna in na ban ga tano hunu deni kere ba hijino ka koyo hay ka dari sadi no ban fujini ikwe ke kangar kira hantun kaji amma in sa sayo nan zure nan fitika kan nan za jiri jiriyo mo ki dade na fuci na su hiji shal heri tutu ma mo bishanga wahalan na tabi mo mani basin ka zaka karfe kira gisin sen ban na babbata to wono albayo juro duwa ka fahimta din bai kane na be waka kuna almajiru nal fayo gurun nal be da hunun ga goru wuri kawida kane ga kuna alfa gurun ku haifasu hatta kere an bine bibiten ngadi ganna ba bine ba bine bibirite minti hinka minti hinza de ayo na hadis kita bongo kuna ga bongo no sokino amma ko boro tutu ma bara ngun ko boro wi fa ganano duniya ganna ngun ko boro ka kpara ifa ganna duniya ganna ngun ko ko boro mene boro tere kortu ifa ganna duniya ganna duniya ganna da ko e mai ci tambon kanu irsu nan faji wa mu mutuka ku kabisa zaka karna ta yau a cin ni bene kai na. kaki hadisi wa akhrajahu ibn maja ibn maja na takute wal hakim na hakim bon bi kwe no ka mbar hadisi ta kwe yo wa qala alayhi salatu wassalam ad-dunya mal'unatun mal'un ma fiha illa ma kana minha lillahi azza wa jal rawahu tirmizi wa ibn maja kaci irka diya kazin ken na yi na yo tabbata wa kano na honne a bara no mal'unatun laalinte duniya bara no iri pe laaliyo mal'unun ma fiha yano haifo fo kuru bay ka gono duniya kono bongo bara no laalinte illa fasiri irke mai kita mboka ne eh igwe gimani me wato anai kuru pay saka kuna man saka ka zai gaji wal asr agunu kojin na wakati inna li insana a cikan noka boro wai boro na hal boro ko ce den na har kusu bai ben na warka na ci bai gbe muminin na ce feri don boro na man saboro in kuru bai inna li insana la fi khusur hasaran tunon bara mbadi hasara iwar godi anaki khasirin kaki la fi khusur maguna ba ce yodi bongo tinjuno deya ka na rukuru pe marga sadi na duka bol foyo fisa ofisa o kaka kaje illa alladhina amanu fa sai war ka yungun na sifata ce sinte na imanite lazina amanu wa amilu salihan ngan gbe hen noyete wata wasau bi sabr ngan du ko kere wasinsi ko kere tani suru albasan e ka du ni du suru subasi ka awe ka de ti nam nam il pe ga ba ruse eh eh asuci ngan tutu de no e su tutu ba fo gono e bi erin gbe awo eh ye tapo ha ba bari bon ge me abe gon ko ga sarote duniya o kuna il pe me ci tambon kare abu <laughs> to babu àwọn alje yo di babu ba fɛdi mai citan bon kanu kar kan kan mai kuna coro su ta dendeka ngun wasin sino nasuru sibata jin ta kan ngano kokoro wata watawa bil haqqi nar ba bere ba ni a hadda a jimi kin shero ibe nar ba jimi non te ba amma ne o don di hadda no ndima yeki te dede bon kana ki ngodo ko halla kana suka nam hey mene bine hune maka annam mo borocin yo kabiya awi man ka dede bon idilu huwa akrabu litakwa wa kay deydey bongo kaadilansite wallahi ngadi ya bara irkwe hamburi irkwe mari no akwitere hamburi de a ne wo ka annabi sallallahu alaihi wasallam gongo illa man kana minha illa ma kana minha lillahi azza wa jal fasiri hay fo kurpe ka ko bari kwe kwe bongo fo woni jingire fu yo bara pe pe be man no wa annal masajida lillahi fala tad'u jingire yo bara no banna jingire kina bere na pe jingire di ni a chini nduwa chini yo mera amma jingire na chin mena shuin ka ukun shi faji sa kuna fasiri gol kar pe kire kai kakishi ndiya iyano bongo mbongo zati mbara pe pe be man no fasiri de nan ka iri pe buru mene kara kuna inna lillahi iri <laughs> ba nɔr kpɛ kpɛ beeri gbɛrɛ ba ŋa yaa guri mɛ musiba wa bɔngɔ bine kaa duwa yo iri kpɛ kpɛ beeri yaa gaa mɛ ŋa yaa naa ka dara a wali bɔngɔ haifa kurpe to iri mo masu se ni ko kuyani alfa demba masu ci lalinte wallahi se man bongo ze pep kanor kpɛ kpɛ beeri se amogun ce ni ko kpɛ nanu ka kpɛ tere ba amada anachiya wallahi laali yo gbe inon te moso de nan bongo no irgbe se mbe me na jina kanci baba nyan nan babe warka nyan na babe gana irgbe ga cino albarkante aga nan nabi isa alayhi salam karko fi fi na dia terezu mani he sintika ba wasin sinna ifono anya gana yo kaci inni abdullahi atani alkitaba wa ja'alani nabiyya wa ja'alani mubarakan mubarakan aina ma kuntu وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ma بوالدتي hayya wa barran bi walidati nun ka gono ko gare aya di kuna nun ka ki mubarakan ka kiri pe na ki albarkanteno nun gono wallahi mana alheri o hunno ko to boro cinniga nun gono ni kan gono ndi mban na ba sen siriyar pe pe bir bakasine kuna ibo bine aduka non ngadi barran bi walidati irbe na wasinsinon na amanyan amanya gana do masin na babe to de amozo de na irbe kwe be rigana kambo ngochi irbe tam bor sinte ga ajina kanci ba nyan nan babe no de mbe nan nyan nan babe gana njal barkante no a to ba ngmare no ngmare banki mbongo se bor ko se no ngmare senji wali amari gunya na babe gana ba irbe mari shiriya ndia irin su mutuka ko ya nisari han han yo ya de ya ka si de hay ko ko baro duniya o kuna ir ko ker seno nan ngadina to kere ya bara albarkante han faninte den mine ka ci mal'un hay kan lalina alla'in warka gono ko lali to shaitan bara lalinteno ya hay fandu ko ke laliyo ngano ir ko ke beri mammora nin na ngane rahma amma hay coro gono ka mbara élément fondamentaux yuno ka coro dende ba huna duniya o kuna sai mogu na zangan ma ka ham kaniyo don na kaza kaza yo huna nzebu yo akurpa yo ajere pe ajere gun ngadi tamun se amma ngadi su ci bo ka warka gono hali meru o kuna kana bara pe pe be menena a a wato he kar pe ci ba maluna gun kulu ana ba lalinte boro hin ko baro nga agon no ri farani o kabisa ba me kurpa amma ko baro pe barka fosi a ce ji kuna hata ma baya mane chen na ka ka da mun sen mane chen kuna sa bende a to ka ke bir ma to sai sari eh wa aslul afati hubbul mal a ce india moyo kurupe duniya mane flewo yo kurupe amane na wiyo kurupe an ce haifo ya ga haini hubbul mal norumene bakasine no norumene Bakasi bakasineno domi boro mutu ko ba norno hubban jamma wato ne bam bata na zaka kan ba ne shi banna borono duniya o kusum kurupai wura a kirkwe ma fo ton na ashe den na fo ton tona yigwe yeyi ka ton tona ashe asu klara ndia wa ta'atun nisa kadu kana mu we boro ganayo eh <laughs> bora ya cin ko gono na we kan do kuna sai no we di kya na mane mbere kuna di aga ka biya no nde din ko yo gba do da cin ko mwe mwe tin sen nde he ka ti ka sen ni se wo we wo me ne gano yo gan na pe di na mani nyan tere gun ko din ni na mbere di no su te we ba ka narbe we na ha we yo harudibin ni yanzu tare kurbe masa wai baka sine jinnam boroma nyen na babe kabia atea paraku eh, eh, na tengu mane police ne wodo ka de su bam parani ma kenu kan ben na ra police kana ko wendi yanzu kunani hijefu bi na adugo gona adugo kunani ah eh alba sai ni dai masu ku a boro da ta ji a sai mane mafi sau waidin na riyobi ni nga ji ana wai fi sau nga waidi anyan na baben na bere hin ka gun ko kai yo polisi nan ci asaro ka kwa no gono sai na tun go kuna ituno nam nga ji to hen nnaba body ọdịna body na ka hige fudi no man saka hije fota kadi miten nara agono ya no be ga bi shahe igbe mai kitan bonkani an jiri senni irin borfo ngene borotere kortu hunu mero no ka iba ya gul dam ngadi maguna khilafo yokuna be tere ngene zamani yokuna kuna na wiya ka aduwa duniya wo men na mai kurbe iba ja sabu we borogani no we borogani no da dai ka gari da harbo a koyo kuna an ci akwai a baci kai abin bozi zaman di an buwa mai kurbai walan na haka zal amr in ba kuna tarihi kuna ba da koyan ba mo so kari shi jibri bando don na trasin na kasu bi dan yo hererin ka ngani na borfu dam ngan wuro titan yo na ben yo chire na jiri ka eh, ya bonwe ya dunga a pilote a ganna na lero oh, na mangwe lino alikuwa amaichita atakayo tutuma tutuma boromma la karin nawe rasuliki sallallahu alaihi wasallam nga buyo banna nga na fitina fonnam duniya se ka to wi boro amari nyaayo no eh, iri nyaayo no iri bine bangana no amma gano yo ka bara la kali ko ni mena gana yo anke ka cin se kurpe abine kane ga nan mazaka gwe na barke sun yadde na wallahu ta'ala ala wa alamu salamu na wa hubbu riyasa ade ba ma ke ni alfabi ne ji wa hubbu riyasa kadu kana mbongo tere bakashine de boro ka duwa pe tere fo ko nwa no bongo aje nar pe ni kan ka ko bamma pe tere di gaddama nara hinu kurpe na bagana na kan yaka yaka barga su ya de yunna kirkwai tamfo ya ci ka ka adini ga nunun na kere be fa ngana ja sai ka za duniya hili lahara ngwe su yi ka kube ne kwa domin body bai ka ci cifiri ga hun cifiri lo ma eh ifa e asu jira mo ka yashi e ri njira. waɗi jingal ko meho ko he pour peyte jama kina wona bara mamaci ba seni ɗum mo den ka kannaliji ke a pan ka hangadam mbori hinkase mene wo duyoyo kante kuna ifa ga nan goko jere kabiya kabiyo ka nsuku be duniya na lahara ase bongo terefo kashin te mene di dongono ko ma hinkante diga nga no bol bo ga ja ah, je a irbe na je ba yarbe ji yarbe ji qur'ani na hadisi nga pare de ka ka honne ka bo mo dere di nga su ye ka duara de nga na boro kar islamu kara kuna kwa no na ko brandi nga na kar islamu kara to mon na bara islama bini <laughs> aljanna di su ka wuro bara do chefe warga bine gonko gun ci bari mo ma feri hay masu duwa aka pe dere di man dia ni ninnaara kurupɛi e dɛrɛnteyu jama ifa ka nana bɔngɔ tɛrɛ hɛ kana di laajebu kaadu ka haaci nhane nduko hɛ wɔtɛya diro ka boosi wa gonko tɛ n'o fu kuna bɔlfasi ka gonko diro di tɛ nga jɛ bɔngɔ golo dɛrɛnteyu kura <laughs> i bɛ mɛ kita bɔnkan irgba jal qur'ani kuna wa anzir ashirataka al aqrabin den tunu dawate yu ngamba mabur derente ka kan je tikita siriyo kuna war kan bajina ka cintinna ngano ashirataka nhuna kasine yo war kayo nin nan la huna yo mefo aqrabin kan kai ko gunun nyanje tere kuna yana bera kito e maka no paradi n'o kpaara di n'o baabɛ na n'o k'u boro kuru bɛyi hei kaa nii mo ngono ko sibɔde di coro gono ko gaa honguno me nga mana nkari silama tere kuna mete mboro ono nkaada jabari kwe mai jita mbon kanu nga nga ke gaja ke eh, ba den teno dia asin nari muna kasha pote pende kwa de asubadu dalila bongo anski de pa ajino abadwa jabari kwe mai jita mbon kanu haifa ganna na hausi no ifa ganna jirma bayo mongotere bayo da don na lakari ye tigite ka gora godo narpe ba dofo warka kere de jinan se haifa kuna in ban na ba kere de jinan se no ba su ban ka bere ka ye ka bisa haifo narpe nun ka coro gono sen na fata banani to sadini in kino meya nan ngato ya nsu ka ko ga maje ka goro godo ana bongo jɛ an mana je amana alfa ahmadu rifai de tɛ to zanga ya no de boro jinan se awunya anan ci ba den gono ko tenga bori hano me ana ci ba ya mano je ni adu ma to hausina na ma diya zanga ya kamar kai mai ci tambon ɔ o nhunu ya zanga ya e e e to nhunu kuna to tuma amma ni kan ka diya ci min kan kai de de a abori na wallahi heka kere te banna kurupe inna allaha ghafurur rahim amuti kabara tali da bu nga bara susu beri ke anam heka yo no don diali kurupe wajiri nga hunu mani sakabori ife mai hunu boriani heka irsin ni kapate sine o do ife kibi masuguri koton na irmanan maji tere men no biyu ya sin ke kibi mai no biyu hanfani te wakati ya moro adwa sin kan daf minute ko aben don suban do ina de tan ya de mara fa ka ka aba hin sa sa sin ti sadi irkurpe ma hanfani ko ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إلك كي بيري ما إلك ده دوم دنيا كا أما عندي سوتش بوكا نسوم ماري هنو مبين سوتوكو هنو دام den diya ni se n toko banna mo ba zan ten gare banna banna ngare di ka kun awo awo ir ka ji wala tansa nasibaka min ad-dunya zaka ka ten se dunya ko na mahanya ka ma ka maka ne jina ko ka ka ka pe dun la haram man dita abe pe man ma ma ka maka ne wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh